ń jẹ lọ́mọ ilé ìwé. náà a lè rí wáyé pé àwọn tá à ń sọ yìí àwọn náà láwọn kankan tí wọ́n dì mú gẹ́gẹ́ bí ẹ̀rí tí wọ́n gbà pé ó sọpọ́ọ̀tì nǹkan táwọn ń sọ tí wọ́n gbà pé. ìyọ̀ǹda wọn àdìsọ́kàn wọn wọ́n gbà kó ṣe ìfirinlẹ̀ rẹ̀ lánàá àwọn amẹnubà àwọn ẹ̀rí wọ̀nyí àti èsì fún ilé ẹ̀mọ́tò wa kókòrò àlè wà báyìí. mo fẹ́ ẹ̀yin tí ó sọ pé wọ́n máa ń lo ẹ̀rí báyìí èsì rẹ̀ dẹ̀ ní. ẹni tó bá ti sọ wa tó bá ti sọ ẹ̀rí wọn tó ti sọ èsì fún pé bàbá nìkan ẹni tó bá tó ti sọ mí tó sọ èsì ẹ̀ pé bàbá àlù wàhákàlà wàhákàlà. náà tani ó sọ ẹ̀rí wọn tí ó sì fèsì náà ẹ bá ń gbé microphone. walakin rasulallahi ẹ máa ń sọ akin rasulallahi. okay okay kọ̀lé dìmọ̀ kọ̀lé dìmọ̀ kọ̀lé dìmọ̀ ó ti tó bá wọn ó ti tó bá wọn ẹ ti ráyè pọ̀ aa jibiri kìlá bá fi irú àlàyé ṣe nàìjíríà bá rí ṣe ó yẹ kó jẹ ìgbà ni o aa ah! wọ́n máa yà wá wọ́n tún ṣàlàyé ẹ̀ ìjọba mú ẹ tí òbí kìlá tí òbá fi rí ṣe káà ah, ní kókó rà ní àtúnṣe sì fìlà rẹ̀ àbí kíkà ṣe fún ya, ọ̀ya tààtú ni Ah, nǹkan kúrò ní ilé òní ok ọ̀ya. ẹni pé mo rẹ̀ ní pé nínú wọn ti sọ̀rọ̀ tuntun ẹ̀ pẹ́ sọ̀fọ̀n àná ẹ̀ ká yẹn náà. Ah ìbá káyà yẹn lánàá ni àbí bò ni. kéde kéde kílọ̀ kọ́ kílọ̀ tó tọ́ bẹ́ẹ̀ yá jí gbà. yóò ṣe ní máa nù ó ti ń bẹ̀ ń tẹ́ o ṣáájú láti wàhùn bá ṣe rán ọ ya.

nkɛ muhammad n'o fɔ anabi sallallahu alaihi wa sallam ni ahmadu yɛrɛ de sɔn bɛn yɛ o tuma sigi wula muhammad n'o ye ok. àti nọ́mbà rẹ báwọn kò sọ nọ́mbà rẹ náà lánàá ṣé ń sọ nọ́mbà rẹ ni.

ẹ jẹ́ bí bàbá yọ sọ nǹkan rẹ̀ fúnra rẹ̀ ntí yóò gba kura yín lé lórí àpò yìí sí wa nù. àwọn mélòó àwọn ẹlẹ́pẹ́ wọ́n ti pọ̀ àwọn wọn ni ara tí mo sọ níbẹ̀rẹ̀ mo sọ àbí mo ń sọ̀rọ̀ ànábì òní ìdí ká lo àwọn fún òní ìdí bọ̀dá òní ìdí ká pè ń bọ̀dá lọ́jà lọ́gbọ́n. ó jẹ́ muhammad ọ̀sán ọ̀dẹ́ ti jẹ́ ahmed ní orúkọ ẹni tó gbé nínú ẹ̀. ṣé bó ti sọnù ṣé bó ti sọnù bí ó lọ ti sọ. nínàlí asùnmọ́ a mo ní àwọn orúkọ kan tó pọ̀ sínú àdọ́wà ń kà wọ́n wọ́n ní ana muhammadu ana ahmadu ana ilmahi ana ilhashiru sọ ana làákìbù àyà sọ délẹ̀ à ah, bó ṣe sọ àwọn tó mọ sọ pé mọ àyè ó sọ tí ó ṣẹlẹ̀ ó sọ kìnnì ó sọ. ẹ̀mọ́ ìjà dáa báyìí láàmú ẹ̀ sáṣẹ kan bẹ́ẹ̀ ìsákàlá fẹ́ràn. náà ẹ̀wọ́n tún ni ó tún kẹ̀ ẹ́ mi ọ̀yà ọba lẹ́kìtì. Gracias,

láwọn èèyàn tí wà ní láàrin tí ó sì gba wọn láyé pé wọ́n ní ṣe ìwọ́n pé áàrùn ní ìlànà ọlọ́run bá sì ń ṣe àdáwọn ọmọ lórí fàásì bíi báwo. pé àwọn tí wọ́n bọ̀ nípa ọlọ́run ní sí àwọn tí wọ́n wà nígbà yẹn yóò fún àwọn ẹ̀rọ àgbẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ pé láyà ẹ̀rọ bá sì ń kó sáré nínú àwọn tí ọ̀rọ̀ tí. nínú tí mo wà á kọ́ rí nà mí nìkan gan-an àwọn ọ̀dà ẹ máa bọ̀rọ̀ ilẹ̀ ẹ máa bọ̀rọ̀ ilẹ̀. ẹ àyíká tó ẹ̀ríkà mi ti

ansa yín ò clear àbó clear àwọn èèyàn ní ò clear dalẹ́ ó sọ tí ó clear dáadáa ṣé èsì ké torí pé kò lè gba kùránì mọ́ bàbá yìí lọ́rùn nínú ìtìlẹ̀ dalẹ́ ó sọ tí ó clear ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ lé o kò sẹ́ni tí ó sọ ẹ̀dá wọn pé tó lọ. Okay. ó fi ṣe fàdúlù ọlá ọkè. gbèsè ẹnu dáadáa. ìyẹn náà wọn ọdún fi ọdún fi àìlù nínú ìyẹn náà ọdà ọyá. sí àwọn ìjọ yòówù ẹni lẹ́yìn tó ṣe rán àdúrà mi bá ń gbé bá ń gbé kiri kò sí ilẹ̀ ọbẹ̀ ń bara búlẹ̀tì lásán ẹ dàpọ̀ ẹ jẹ́ ká ọ̀rọ̀ kan fún wa ń bíbá yìí ká tó mọ̀ sọ̀rọ̀ tó mi lọ. ọ̀rọ̀ yìí Sheikh Fawzan ni wọ́n sọ Sheikh Fawzan ẹ sáwọn Sheikh Fawzan Sheikh sọ̀rọ̀ ní Fawzan àfihàn ọ̀rọ̀ ta wọ́n ní fáwọn ìdí àná owó wa ẹjọ́ bá pẹ́ àpèmára ìdí ànábì àwọn olùdó ẹ̀yà ti lánàá ní gbogbo wa tàbí òun gángan òpera rẹ̀ lánàá bí àwọn èèyàn wá ń pè lánàá àwọn èèyàn ní à ń gbé sí lọ́rùn wàá má ní tàbá àtẹni ọba tẹ̀lé wọn lórí irú ẹ̀ bẹ́ẹ̀ nìkan ànábì ni sọdíìkù ah ìdáhùn bẹ́ẹ̀ ká ọyọ bọ́ta fakulluhum kafara fakulluhum. kẹfàrọ kẹfìrí gbogbo wọn ẹni ó bá pèlè lánàbí bàbá àwọn èèyàn náà ń pè tó náà si gbà àwọn kan wá tẹ̀lé wọn lórí ẹ̀ gbogbo wọn ẹni ó pè bẹ́ẹ̀ òun tó pè lára ẹ bẹ́ẹ̀ ẹni wọn lórí ìjà lẹ́yìn ikú anabiwa muhammad sallallahu alayhi wa sallam láyé àwọn sàbí àwọn mùsùlùmí pé wọn kèfèrí ni wọ́n sì sígun tiwọn kò sì fún alápẹ̀jù ẹ̀ lánàá wọ́n sígun tiwọn wọ́n sì pè wọ́n kèfèrí. sheikh fauzan hafidhahullahu ta'ala nínú àwọn àgbà afọ àwọn atọ́sẹ́kù lórí ilẹ̀ láyé nìsín yẹn wọ́n ní wípé wà áàkìrù mani dáa nubuwa fil waqti al-hadir ẹni ọkàn yìí tó pera rẹ̀ lánàbí gbẹ̀yìn lásìkò wáyé tó lánàbí lòun òun ni alqadiyani albakistani òun ni kọdíyani tẹ̀pẹ́ kọdíyani yà ni wọ́n máa ń pè ẹ̀sìn àwọn ahmadiyya so kọdíyani albakistani ará pakistan ṣùgbọ́n ẹ̀rí pé ń di alápè lánàá kò tí ì sí pakistan nígbà náà wọn àti ìjà pakistan kò lára india nígbà náà tọ́yìn. So, الذي ادعى النبوة له أتباعه القاديانية إليه تعمى ملاني ري تمام بلا النبي ويسمون بالأحمدية أحمدية اليوم يعني قيمة نسبة إلى اسمه في وقت سيوه لأن اسمه لأن اسمه أحمد القادياني orúkọ rẹ̀ ní ahmadu alikọ́ kọ́ọ̀dìyàní wàkọ́dí ka fárọ̀ húnlẹ̀ ọ̀làmà tẹ ẹ gbọ́rọ̀ yẹn dáadáa o torí tẹ bá sọ pé kinní kan wọ́n máa sọ sí ẹ̀rí kó orí mi létà tàbá ti parí wàkọ́dí ka fárọ̀ húnlẹ̀ ọ̀làmà àwọn onímọ̀ wọ́n ṣe kinní o ẹ máa gbọ́ o ẹ rí i pé wọ́n sọ pé wàkọ́dí ka fárọ̀ hú sheikh mubaz wàkọ́dí ka fárọ̀ hú al-Albani. وقد كفره صالح ابن عثيمين رحمه الله الجميع لكم صبع wọ́n ní wàá kọ́lé kan fárọ̀hù alẹ́wùlámà àwọn àfáyà kìí sọ̀rọ̀ ẹnìkan wọ́n ní kẹfìrí wàá kọ́rọ̀ dúró minal biladi islamiyya lójú olùtọ́jú ẹ̀mí islam ni a ti lé kó o kókó jọ̀rọ̀ wọ́bẹ̀. wàá kẹfàrú àtúbà lójú ẹni ọba tẹ̀lé lórí ìdíhàwù rẹ̀ yẹn tó sì fi ń sìn yẹn tó fi ń ṣèjọsìn kèfèrí ń gbogbo wọn papọ̀ àwọn afẹ́sí sọ̀rọ̀ kèfèrí ni wọn. li'anna hadha takdhibun lillahi wa li rasulihi torí bí sọ pé ànábì lèèyàn láyé òní òní lẹ́yìn ànábà Muhammad sallallahu alayhi wa sallam èyí tó ń sọ pọ́nà ń parọ́ ni ó ànábà Muhammad sallallahu alayhi wa sallam ń parọ́ wa takfiruhum ẹgbẹ́ òní pépè wọn ní kèfèrí pépè amadiya ní kèfèrí bí ìjìmáì mùsùlùmí bí ìjìmáì àìmùsùlùmí ẹnu gbogbo mùsùlùmí tẹnu rẹ̀ tọrọ okùn lórí ẹ sọlá yìí mi dé kọ́ mọ́ mọ́ wípé àbọ̀ àwọn ayé aláta ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n sì ní ìjùmọ̀ wọlé mùsùlùmí ẹnu àwọn ayé eléyìn ọ̀tọ̀ọ̀rọ̀ ẹnu gbogbo mùsùlùmí lọ́tọ̀ọ̀rọ̀ sálàyé mi ti ẹ káwọn ni aláta àtàwọn ayé ẹlẹ́ja àtàwọn wíìlì báyìí rẹ̀ jẹ́bi ń ta kúlíkúlí àtàtà ọ̀rọ̀ táwọn bá sọ lọ́wọ́ àbáyédè lórí àwọn yẹn torí wà tí wọ́n kà fárọ̀ wọn kì í ṣe pé àfa wọ́n pe gbogbo àfa ayé ni wọ́n wá ṣe mítì lórí wọn sáwọn wọ́n pe gbogbo àfa àfa wà láti Cairo wọ́n wà láti gbogbo olú Islam pátápátá ọ̀ya ẹ mọ̀ sọ àkídà wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe jẹ̀rọ sáré ẹnu gbogbo wọn sì kó mẹ́ pé àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ sáà gbọ́ mi yé ẹ máa gbọ́ kí ṣe é sọ̀rọ̀ ṣe fàásà lè ní sọ̀rọ̀ wọ́n ní lámúyọ họ́ọ́lì fi hàrá àhàdù lámúyọ họ́ọ́lì fi hàrá àhàdù ẹnì kankan nù ọ ní mímọ̀ nǹkan ẹ̀sìn ìyàpọ̀ ẹnu pa ẹ̀ tá a gbọ́ mi yé torí bá àwọn náà sọ fún ọ àwọn náà wá ń kírun lábí máa ń fún ọ ìyẹn lè kírun ọ kírun jáwọ́ lọ lọ́dọ̀ Yorùbá kó sì ẹ̀ lórí ikú ni lọ́jọ́ àgbéyàwó ọlọ́mọdé aṣọ orí ikú ni o ẹ dákun kí lọ sọ wọn di kèfèrí ṣé torí kí wọn kí wọn ṣé wọn torí kí wọn gbà wọn ṣé torí kí wọn yọ sàkà wọn yọ lọ hajj àbí wọn mọ yọ lọ torí sàwùjọ ní ìgbà àkọ́kọ́ àkọ́kọ́ amadi ni wọn nígbà àkọ́kọ́ wọn lọ hajj bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kó ìgbà kánú ìsìlámù ni wọ́n ń ṣe bọ́ kí ló wó fún wọn. àjẹ ọkàn tájẹ ọkàn bá wó téèyàn bá kírun jáwọ lọ tọ́ náwó tọkọ mọ́ṣáláṣí lóbi jọjọ pé irú tíra tá à ń ka yìí pàtàkì ká mọ̀ tó á di ọkàn kí ló wà lọ́kàn wa ẹ̀yàn máa yẹ jẹ̀yà o ká mọ̀ tó yẹ kó wà lọ́kàn wa ká gbọ́ ẹ̀sìn yé tààrà pẹ̀lú àjọ ọkàn tó lálàáfíà tó nìkan bá yanjú táwọn tó yàtọ̀ sí bá láàyè tó wọ́n bá láàyè ọ̀rọ̀ èèyàn ọjà sáyọ̀ ìjọ ọlọ́nkọjọ́rọ̀ tiwa kọjá sáyọ̀ láéláé tọ́yì ẹja wa bọ́ síbi ọ̀rọ̀ míì òun ni ọ̀rọ̀ tó tẹ̀lé oni wa imamul atqiya wa imamul atqiya oni anaba muhammad sallallahu alayhi wa alihi wa sallam oni imamu àwọn atqiya ẹ dákun kí ni ìtumọ̀ ìmáàmù àyẹ̀ máa rò pé ìtumọ̀ ìmáàmù lè ti wá síwájú kí o ìjà tó bọ́ bá tó láàrẹ́ dáa tó sọ̀rọ̀ anábì wa ibrahim aleyhi salatu wa salam àtàwọn ọmọ rẹ̀ ó ní wa ja'alnahum a'immatan yahduna bi amrina àṣewọ́ni àyèmà ìmáàmù jámù ìmáàmù ni àyèmà yahduna bi amrina wọ́n máa mọ̀nà wọ́n sì máa fa àwọn èèyàn mọ̀nà pẹ̀lú àlámọ̀rí pẹ̀lú àṣẹ àwọn níbọ̀ mi ó ní lamma sabaru wa kanu bi ayatina yuqinun bọ̀yẹ́ díẹ̀ nínú ti Ibrahim àtàwọn ọmọ rẹ̀ yẹn ẹ dàpọ̀ mọ́sálásí bo ni ìmáàmù ti máa ń kírun Ibrahim ti ya dẹ̀lẹ̀ ìmáàmù táwọn yẹn máa ń tò sí lẹ́yìn mọ́sálásí bo mọ́sálásí bo ni sùn ayé tòtọ́jọ́ mọ́ rẹ̀ ló ti máa ń kírun táwọn yẹn máa ń tò sí lẹ́yìn mọ́sálásí bo ni Ishaq ti máa ń kírun táwọn yẹn máa ń tò sí lẹ́yìn mọ́sálásí ni ti yàkú ẹ̀ dáhùn ẹ̀ ẹ̀ ní tí wọ́n pè ní kì í ṣe ìmáàmù mọ́sálásí ó ní ntọ́ yẹ kí máa mọ mọ́ṣáláṣí náà jẹ́ tá a bá ti pè é yín máa. gbòrògbàlà yẹn mi tiẹ̀ bàbá ọ̀nà wo ìmáàmù àtúnyà kìí tó sílẹ̀ ní ìlú ìrún mọ́ṣáláṣí o. àlìmáàmù ọ̀hún ni aládé yóò tá mú mi aládé bíi aládùn òkútàdà mi ẹnjẹ ń pè ní màá mọlẹ táwọn yóò máa kọsẹ jálá yẹn ti jẹba ti ní imam imaamu ni aṣíwájú táwọn èèyàn kan tẹ̀lé kí wọn mọ wá wù kọsẹ tọ imaamu tí Ibrahim jẹ ó ní pé ìlànà àjọsìn tó fi ṣe lọ ó ní pé ká máa fọlù ká máa tẹ̀lé imaamu táwọn àrọ́mọdọ́mọ rẹ̀ jẹ́ òun ni pé ká wo ìlànà wọn jẹ́ fi ṣe lọ́hùn ká mọ̀ fi ṣe lọ́hùn. mo rò wàhálà yẹn mi ti ìmáàmù tí wọ́n bá ní ìmáàmù ilé ìjọ jẹ́ pé àwọn èèyàn ọmọ tí wọ́n ìmáàmù ni wọ́n fi ń lé fẹ́ jẹ ìmáàmù káàkiri. ẹ̀ẹ́dẹ̀ ni pé àwọn tí wọ́n ń jẹ ìmáàmù láwùjọ tiwa àwọn èèyàn ṣe ìmáàmù lé máàmù ni wọ́n. síbẹ̀ mọ̀ tí wọ́n lé máàmù lèmáàmù náà wọ́n máa ń pè wọ́n lèmáàmù tí wọ́n yẹ ní pé lọ gbọ́ owó òde owó òkú máa lọ mú owó owó òkú lọ mú owó ìbá sọ mi kí ló kò sójú tì á sì fìdáhùn náà ni ìbá sàgbàlagbà ló fìdáhùn náà ni ẹgbẹ́ ọmọ wọn tún kú wọ́n tún ṣe fìdáhùn rẹ̀ ìbànújẹ́ báwọn èèyàn tún ní wọ́n mú wá ní lílo ẹ̀ mọ́ alẹ́kùn sọ́lá àbí ọlọ́mọdé ayé bẹ́ẹ̀ mọ́ ẹ dákun owó kámọ́ ìlú ẹ̀ mọ́ ẹja mu wá ní ìmọ̀jọ́ tilẹ̀ mú téèyàn ò ní kú ìwọ ìlẹ̀lẹ̀ ó ṣe mọ́ téèyàn ò ní kú tílẹ̀ ayé ti parí náà ẹlẹ́fẹ́ máa bí mọ̀ sí wálẹ̀ ní kú ìwọ àwọn kan máa kú lẹ́la àwọn kan mi ọmọdé. tọ́yì alimami ni aládé tá a mọ̀ ìlú jẹ ṣé wàá rí àníbà Muhammad sallallahu alayhi wa sallam ìmáàmù ẹni tá a gbọdọ̀ máa wò kọ́ ṣe. nílòmíjọ́ jẹ́ pé ẹni tí ò bá ti wọ ànábì kọ́ sí kò ní sí nínú kàtà abẹ́ sọ ní ìsìn ẹ máa wo ànábì ní kúlẹ̀ nǹkan tó ń tún ẹ̀gbọ́n náà lọ́wọ́ ẹsẹ̀ tí mo fẹ́ sọ ní ìsìn tí mo ń sọ nìyẹn o pàtẹ́lú ìyàwó ní ìyàwó ìkùn mọ̀ lọ́wọ́ tó bá ṣe wípé ẹ fẹ́ràn ọlọ́wọ́ bá lóòótọ́ ẹ tẹ̀lé mi tẹ́ bá ti tẹ̀lé mi ọlọ́wọ́ bó fẹ́ràn yín síbẹ̀ lórí abẹ́ kan lórí bọ́ ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lò ibi tí mo fẹ́ lò lùsì ni kí ẹ máa wo ìmáàmù àwọn èèyàn wo lànà bá Muhammad ṣebí àti kọ́kọ́ mọ̀ túmọ̀ ìmáàmù kí ni túmọ̀ ìmáàmù níta máa ń wò kọ́ ṣe nítorí wáyé káwọn àmọ́mọ́ mọ́ṣáláṣí náà jẹ́ ni káwọn àwọn wọn kọ́ lórí ìrun káwọn àwọn wọn kọ́ níbi ìṣẹ̀mí ayé káwọn àwọn wọn kọ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn ká máa wọ ọkọ ṣe lára àwọn ọmọ wọn ṣé bẹ́ẹ̀ náà làwọn ọmọ wọn ti fi náà bàbá yìí mọ́mù kan bẹ̀ ọmọ ìyá wa kan nílò ó ní mọ́mù àdúgbò àwọn ni ẹ bá bínú <laughs> ó ní lọ́wọ́ àti ìlànà tó nà báyìí inú sáà mọ̀ mi yóò mọ̀ fáwọn sí yẹn àmà àmà karabali àmà lẹ́lẹ́sì wọ́n ní bí jẹ́ bá wọn nù ọmọ lẹ́lẹ́sì ni sáà ọmọ karabali bọ́ bá wa jókòó báyìí báwọn kọjá lọ tí ń sọ̀rọ̀ kan lọ́wọ́ tó bá ti rá àwọn àbáyọ̀ bá ti rí ọmọ ìyá kan tó ti súnmọ́ yóò ṣe ìdí ọ̀rọ̀ ẹ̀yàn àwọn oníṣòwò tó sọfẹ́ àwọn onígbà àwọn aláwo yóò bẹ̀rẹ̀ sí máa bú wọn. ọmọ ìyá wa yìí ni òun wá ń kọjá bẹ́ẹ̀ jọjọ kan wọn àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ní ọjọ́ wájú kò sẹ́jọ́ jáfa ńláńlá láì fi wọn lóde ìjọ náà bóyá wá wá pinwo ẹgbẹ́ lè máa mú ni wọn. wọ́n sàkóra wọn jọ níwájú kan rẹ̀ ìmáàmù gbogbo àdúgbò sí ni ìmáàmù yàtọ̀ sí ìmáàmù Ìlọrin àwọn ìmọ̀ọ́mù bẹ́ẹ̀ tó yẹ pé ibi táwọn náà ń kọ̀ǹtúrò ìmọ̀ọ́mù ńlá ni wọn irú ìmọ̀ọ́mù bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ àlè obìnrin ti fẹ́ kiri yóò lọ sí kẹfẹ́ yìí bọ́mọ àlè obìnrin ti wá sí kẹfẹ́ yìí ló ti fẹ́ kiri yóò kò rí sáàbùrú àwọn tí sòkòtò wọn tó lẹ̀ ní wọn. ọmọ ya ni wọn ṣe kọjá ńjọ náà ló bá tún sí ní wọn bọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ́sí jọjọ àtàwọn ọmọọmọ làǹlà tí wọ́n wá láti bù mí tí wọ́n wá sí domi rẹ̀ tí ń kọ́ńtò àwọn ọmọ pẹ̀lú àdéhùn bá ń ti bá ó lè wá padà wọ́n ní bàbá kí ló dé gan náà ẹ̀ sì máa bú wa ẹ̀ ní rí wa kẹ́tì ẹ̀kọ́ wa mára pé ọmọ yín ni wá kí a bá wa mọ́ṣáláṣí àwọn aláàbò lẹ́dù bá ń kọjá lọ àwọn náà ní ẹ̀ ṣe kínní tí wàá sì sọ sáà kúrò ní Islam ọmọ yín tó kúrò ní Islam kí lè rí ṣe sí i tẹ́lẹ̀ pé àkáàtì tu epo tó yẹ́yẹ́ lásán bá rọ lásán bá rọ. àwọn yàrá mi kí ló máa ń wíwù kí ló máa ń wíwù ọmọ tó ṣe kí ọmọ kó olú sáàpù tó ti di kíní wọn ò rí kankan ṣe àwọn àwọn ọmọ bú ẹjọ́ wàhálà bá dé àwọn fáláàdì tó yẹ kí wọ́n gbọ́ tiwọn wọn ò ní gbọ́ tiwọn ọmọ tí ń ṣẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n bá ní wọ́n wà rán jù wọn ọmọ wọn mú gbó ọmọ ẹlòmíì náà kú ònú ìsìlámù ó ti dá mú gbó. abẹ́ bíríjì lọ́mọ ẹlòmíì wà lẹ́kọ̀ọ́ tí ò nílé fún ọmọ ẹlòmíì ti dáadáa jẹ létí rí ó ti lù ú bí ẹ tó bá dé bàbá jáde ẹwọ ẹjọ́ rí yọ pé o bàbá bàbá sẹ̀ǹpẹ̀ ń pé ah kíni rẹ tó fẹ́ jẹ sí láàmú. bàbá tó wá ṣe súnmọ́ yín náà lọ́ta yìí. Eh, àwọn ọmọ karamba yìí àwọn ọmọ wọn hmm. àwọn ọmọ òbí wa lè jèrè àwọn ọmọ eléyìí ṣé wọn jèrè tiẹ̀ ọyà ẹkọ mẹ ẹsọ yìí kúkúkúkú ọyà ẹsọ mẹ bá ẹ bá mẹgbàá kí n fún gbogbo wọn lẹgbàá ẹsọ mẹ bí nípa àwọn ṣe ẹ dáàbò sẹ gbọ́ mi yé dáa yẹn àwọn ìmọ̀ọ́mù ẹgbẹ́ bá fẹ́ jẹlẹ̀ mọ́mù torí yẹn bá ti kọ́mọ́sọ àti sádùúgbò mi kan làwọn kọ́mọ wá kírun bẹ̀ torí yẹn fẹ́ jẹlẹ̀ mọ́mù bẹ̀. ìgbà yẹn mọ̀ wá wò pé báwo làwọn ṣe rí lé gbà sádùúgbò bẹ̀ àwọn kan bẹ̀ wọ́n máa rìn káàkiri gbogbo àdúgbò tuntun ni gbogbo ní ọ̀sà yìí ṣé wọ́n ti lé mọ́sálásì ṣé wọ́n ti kí wọ́n ti ṣe àti bàbá báyìí wọ́n fẹ́ jẹlẹ̀ mọ́mù ó àmọ́ kò rí bẹ̀ sásásá ah, ẹja kírun ẹja kírun yóò bọ̀ wájú ó ètò padà bọ̀ ọgbà dúdú rẹ o tọ́ba wa yẹ wà máa hang around yóò máa ká yẹ láàbọ̀ yóò máa kílà sáré yóò kí mẹ́gírí bí yóò sàdúrà ẹni tí ó fún five hundred ẹni tí ó ṣe ojú ẹ níjọba yà ló ní ẹ àwa mùsùlùmí náà wà ń bẹ láti gbogbo láti ṣe mọ́sálásí wa yìí yóò bá máa lídìí wọn kí ó sọ̀rọ̀ ẹni lè máa wù ú bí ẹni ṣe kí ni mọ́sálásí wa ìwé láti wájú àyè tí mo kírun fún wa náà ni ló bá lè máa wù ú. wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó bá ṣe kí wọ́n mọ ti ń bẹ nínú ìmáàmà nínú màsùlùmí yá ni àtàbọ̀ téèyàn ọjà fọlọ́ wọn á pè pé wàá jẹ ìmáàmù yóò mú eré pé ẹ má kó bá mi ìmáàmù lẹni tá a máa wò kọ́ ṣe tá a fẹ́ gbégbé sí ayé mi irú ẹ̀ tá a fẹ́ ṣe sìn wa tá a gbọdọ̀ kéde tá a gẹ̀ tá a gbọdọ̀ mọ sí ẹ̀sìn wa bíi tiẹ̀ oní ọkọ̀ wa ni ọ̀dà ìmáàmù tó wá bọ́ wájú tó wá fẹ́ bẹ̀rẹ̀ bá jà tó wá rí ilé ọba rẹ ibẹ yóò kẹ wọ́n báyìí ọ̀rẹ́ ibẹ yóò bá ọ̀bẹ bàbá ọmọ ìdílé ibà wọn sùn wọn o ti yó bẹ́ẹ̀ ó ti yó ó ti mú ọ ti yó lẹ́dẹ̀ ni o wọ́n bá gbé kó lórí mẹ́mbà yóò gbé sẹ́gbẹ́ kan àwọn wa kí wọ́n wá lọ fẹ́ jọ rẹ sùn wọ́n sàkí ẹ̀ lóṣù kan kó tó ti padà nílé wọn mú sẹ́dá ò kọ́ sí ni ìmáàmù lẹ́yìn ká máa wò kọ́ sí tọ́yìn anábà muhammad sallallahu alayhi wa sallam àwòkọ́sí wa lòun náà ṣùgbọ́n àwòkọ́sí àwọn èèyàn wo ibi tí nǹkan wà gangan ìmáàmù àtìyà ẹ bá àjọ ọmọ náà torí ọdọ ẹ má fa àwọn yìí ṣọ̀pù wa. ìmáàmù àtìyà àwòkọ́sí àwọn tá a bẹ̀rù ọ ee eh, ee eh, rúbẹ́ ee mo fẹ́ já dọ́rọ̀ yẹn yé ìmọ̀ràn wùlà níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam àwòkọ́ṣe ṣùgbọ́n àwòkọ́ṣe ta ni ìṣàwọ̀ àwòkọ́ṣe yẹn lásán o ẹni tí ó fi ànábì sallallahu alaihi wa sallam sí àwòkọ́ṣe ó gbọ́dọ̀ jẹ́ni tó bẹ̀rù ọ̀lọ́ ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tó bá ti fi ànábì sakọ́mọ náà tó fẹ́ gbé gbèsè ayé rẹ̀ bí sallallahu alaihi wasallam tó fẹ́ ṣẹ̀ṣì bí tànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sí ọdún ẹni tó bẹ̀rẹ̀ ọlọ́run ní tọmọ jọ ẹni tó ọba ti ṣe tán àti gbégbèsè ayé rẹ̀ bíi tànábì tí ọ̀fẹ́ ṣẹ̀ṣẹ̀ bíi tànábì kódà kó máa pe ra rẹ̀ lọ́mọlẹ́yìn ẹ̀ kì í ṣe ní tó bẹ̀rẹ̀ ọlọ́run tó ti yé ìmáàmù ni àwòkọ́ṣe ni ní àtúnyà fáwọn àti àbẹ̀wò ọlọ́run eléyìí tó máa túmọ̀ sí wípé ẹni tó bá ti ní òun lòun wọ́n máa àwòkọ́ṣe. èyí tó àwọn ṣèkìrì o yọ bẹ̀ rọ lọ wo àwùjọ wa àwọn tó ń bẹ láwùjọ gan wípé ọ́ sẹ́kù nínú àwọn làwọn ti ń ni àyè bẹ́ẹ̀ kọ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ ní fọmọ àwọn lóyún wọ́n wà gbọ́rù lé ọ̀tọ́ bá wọn kọ́ fẹ́ sí sùúrù ni tó bá ni wò ó bá fọmọ <laughs> ṣẹ́kí wọn ní wọ́dọ̀ bàbá ọkà máa kẹ́fín ni yóò àwọn bọ́ọ̀mù rẹ̀ sọ̀rọ̀ pé wo tó bá lọ gbóyún oṣù kẹwàá wo ikọ̀ ọlọ́mọ ni tọ́lọ́ mọ̀ pàrọ̀ tí wọ́n tó ń lé làwọn ti àwọn wèrè gidi ni yóò tó yẹ kó ayọ̀ sínú àyè kò sáàyè kò sáàyè ọmọ tèmi ọlọ́kọ̀ ní ṣe kò sáàyè sáàyè yóò kàwé rẹ̀ yóò parí tọ́ba àyíkọ́ ẹ̀sẹ̀ wọlé ní ọ̀dà sóòrù tó bá parí ọdún àkọ́kọ́ tá a rí bó ti ṣe tó pàfọ́ọ̀mù dáadáa tó bá ṣe ẹlẹ́ẹ̀kejì náà ìgbà tó bá fẹ́ bọ́ títí kọ̀ wá. ó pọ̀ pé kò ní bá a sùn kò ní ṣe sìnà aláwòsí ni á. tó bá sọ àwọn tàn án ní ìjọba ti ń kẹ́fín wọ́n mọ̀ sọ fọ́mọ kí wò lórí rẹ̀ pé mọ̀ nǹkan tó ń ṣe o wọ́n jẹ́ wọ́n lóyún wọ̀ ń kọ́ wọ́n jẹ́ wọ́n dán ọlọ́nà o wọ́n jẹ́ wọ́n ṣe kínní o tó bá mọ̀ pọ̀ mọ́ ògùn tí wọ́n máa ń lò kọ́ sọ. <coughs> ẹ̀ láwọn òbí ó sì

wọn dáadáa ní oṣù méjì ló wá kù mọ́ ẹni tí lọ́nà ẹ̀dá lọ́wọ́ ẹ̀ ló wá kù mọ́ ẹ wà lé o èmi ló wá kù ẹ sùúrù tó ti lẹ́ẹ̀ lọ́mọ ṣe lọ ṣé bí wọ́n ṣe máa ṣàwí ẹ̀kọ́ lórí ayẹ sùúrù ìbọn tó ṣe sùúrù dì sí ó ṣe sùúrù náà ní ìyàwó rẹ náà kò fúlẹ̀ ní ìwọ ṣùgbọ́n ìbọn tó ṣe sùúrù dì sí ó ṣe sùúrù náà ní èmi ló kù èmi ló wá ti parí ilé yìí bọ́bọ́ sí kìíní ó sì sáàfù kẹsì ń dẹ́gbà sí yóò tó fi sáàfìsì kù yóò tó fi kù yóò fi sáàfìsì kù fẹ́ẹ́ bá ilé ní o ṣe sùúrù kó fi parí o ṣe sùúrù tó fi ṣe sáàfìsì tẹ́lẹ̀ lómi bá wa gbé ní tó bá sáàfù yóò ti wá sí ti máa bá wa gbogbo sí ẹ̀rọ káàkiri ó tó sáàfù báyìí wọ́n ti wá dùkàdé lẹ́kọ̀ọ́ àbí bàdàn yóò wá ní o ti ẹ̀dá ṣé yóò mọ̀ wá fún wálé rẹ̀ yóò wá máa sanwó bọ̀ ó yẹ kó ló ń ṣiṣẹ́ bí ẹ̀kọ́ nìkan ara jọ tí ó tò sínú ilé. báyìí sùn náà wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọ́n ṣe bẹ́ẹ̀ báwọn tọ̀ ẹ̀rọ àwọn kan mọ̀ pé àwọn kan náà kò rí eléyìí ọ̀rọ̀ yẹn ṣe o nígbà tó ọmọ náà bá sọ fún uk ẹ wò tẹ́ ẹ bá ilé jẹ́ ọ lọ ọmọ àrínú o ó yẹ lóun ti sẹ́yìn fún bí ẹ̀ méje o òun ti sẹ́yìn o tàbí ẹ̀rọ kí wọ́n bá ti wò ìṣèwádìí òní gbà kó o bá ti lọ lórí sí wọ́n gbà nígbà yà rẹ bá fún lábàá bíi mẹ́rin tó tún gbé lọ sí tún jọ kí ẹ má nàmọ ìmọ ọmọ náà ọmọ bá kù síyàn lọ nǹkan ní ẹdí méjì kí ni ó bí ni nǹkan ní ẹdí méjì ibi wọn parí ẹ sí ni wọn bá sáré sínú àwọn yẹn jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwùjọ ìmáàmù àtúnyà òun là nígbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wàlẹ àtúnyà ó jam'u taqiyyin al-atqiyaa'u jam'u taqiyyin so plural yi atqiyaa'u jam'u taqiyyin taqiyyin ni mufrad ti ṣe singular atqiyaa'u ni plural rẹ̀ táwa ni taqiyyin at-taqiyyu huwa alladhi yakhsha Allaha wa yattaqi huwa alladhi yakhsha Allaha wa yattaqi wọn lẹ́nu ṣe wípé ó ń bẹ̀rù ọlọ́run pẹ̀lú màá hada maana yakhsha Allah ìtumọ̀ rẹ̀ ni pé ọmọ ntọ́ yẹ kéèyàn fi bẹ̀rù ọlọ́run òní fi bẹ̀rù ọlọ́run kì í ṣe ẹni tí ń bẹ̀rù ọlọ́run pẹ̀lú téèyàn fi bẹ̀rù ẹ̀ àwọn èèyàn kan máa ń bẹ̀rù ọlọ́run ní tí ọ̀yẹ́ kan fi bẹ̀rù ọlọ́run wọ́n fi bẹ̀rù ẹ̀ lápẹ̀jùwe látara àbẹ̀rù ọlọ́run àwọn ẹlòmíràn wòye a àwọn òní fẹ́ yàwó torí yàwó òní jẹ́ káwọn orí tọ́lọ́ sí àwọn ẹlòmíràn wòye pé ara àwọn ọmọ ìgbà rẹ lọ́nyìn ẹlẹ́mìí láti rọ́jàbù ló ti bẹ̀rẹ̀ yóò sì gba náìtì kọ̀mọ́rọ̀ yóò gbà yóò gbà rọ́jàbù yóò gbà ṣàbàn yóò gbà látara àbẹ̀rù ọlọ́run ṣùgbọ́n eléyìí ò fi mà bẹ̀rù ọlọ́run bá ọ̀tọ́ lọ́lọ́run ọ̀ra yaksha allaha òun fi mà bẹ̀rù ọlọ́run torí kí innama yaksha allaha min ibadihi al-ulama wa yattaqi ìsìn bẹ̀rù ìyá rẹ̀ àti bínú ẹ̀ wa huwa alladhi ya'budu allaha mukhlisan lahu ddin wọ́n lè ti ń sin náà pẹ̀lú gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe pẹ̀lú ìkíláàsì fọlọ́run kò tó rí ayé ṣe ẹni tó bẹ̀rẹ̀ ọlọ́run yẹ o wọ́n wá lẹ́sìn yóò ádì máa fárọ̀ lọ́lọ́hùn àlẹ́ yìí gbogbo ohun tó náà bá pè lọ́rùn yẹn lórí ẹ̀ yóò ṣe tí ó lè bọ́ mójútó wọ́yà ń tẹ́lẹ̀ àmà fárọ̀ lọ́lọ́hùn àlẹ́ yìí gbogbo tọ́lọ́wọ́n bá ti ṣe ní ìwọ̀n fún ẹ̀ nígbà mẹ́ ẹni ó bẹ̀rẹ̀ ọlọ́run yẹn àwọn yẹn lànà bá Muhammad sallallahu alayhi wa alihi wa sallama àwọn ni wọn wá jẹ ìmáàmù fún ṣé ẹ lọ́rọ̀ yẹn ẹ tún gbọ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ afáwàjà a máa ń sọ fún wa pé rọjò ṣé ìmáàmù làtìyà rọjò ni rọjò yẹn àáfà ṣe fáwọn Sufi sẹ́yìn lọ́mi ẹ rí i pé àwọn Sufi tí wọ́n bá ṣe Sufi dáwọn ẹlẹ́fọ̀ wọ́n ní àwọn ti kọjá lẹ́bù táwọn tó máa tẹ̀lé nìkankan torí pé àwọn dárọ́jà àwọn àwọn ti wọnú ọlọ́run sálàyé mi ti tẹ́ bá sọ fún ayé pé ẹ máa kírun wọn ò ní kírun mọ́ tẹ́ bá sọ fún ayé pé ẹ máa gbà wọn à ní gbà mọ́ wọn ò kọ́ mi ti ìyẹn ni wọ́n máa wá fi ṣe àmì ìbẹ̀rù ọlọ́run ẹ bá wo wọn ní kan náà bàbá bàbá náà ti kú ní sọ ọlọ́run bá ṣàkóso ìdí fún un wọ́n ní wọ́n ń ṣe tafsir lọ ẹnìkan bá dé ọba mú owó ẹ̀ka wọn kún lọ ìwà fún ẹgbà òkú owó lè lọ ní bàbá owó ọ̀pẹ́ ni owó ọ̀pẹ́ ni owó ọ̀pẹ́ kí ni o àwọn ọdún ọlọ́yọ̀ dẹ tí a yọ àti mo wí ọwọ́ adúpẹ́ fọlọ́ ń mú ọpẹ́ wá wípé àwẹ̀ ọdún yìí ọlọ́yọ̀ dẹ bàbá yín pé ọlọ́run yóò da àwẹ̀ ọdún yìí bẹ́ẹ̀ pé òun á ní ká ká ẹ̀yìn bàbá ẹ̀ bá dúpẹ́ fọlọ́ bàbá yín ìrún wa ń kọ́ ó ní tipẹ́tipẹ́ lọ́lọ́run ti ọ̀dẹ́ eléyìí o ṣe ẹ̀rí ìdàgbàsí ìlú ní ẹni wọn ní bàbá ní olórí ìlú ni ọ olórí ìlú wọ̀nyí àwẹ̀ wọ́n yọ̀ dá rẹ̀ ìrún wọ́n ti yọ̀ dá ẹ ti pẹ́ báwo ni sùfì wọ́n á ní wípé àwọn ti ṣe é lọ́hùn ìbẹ̀rù tọ́lọ́hùn tà wọn ó ti kọjá káwọn tó máa tẹ̀lé nìkan torí pé àwọn ti wọnú ọlọ́hùn wọ́n á ní wípé ṣé ẹ̀ rí wípé anabi ọlọ́hùn ni Musa ni aleyhi salatu wassalam ó sì dá anabi ọlọ́hùn tó tó jára àwọn olùlẹ̀ azmi ọlọ́hùn ní kọ́ lọ́ọ́ bá Khadiru àwọn èyí sì gbà pé Khadiru pa anabi wàá lọ́wọ́ àti Musa ọjọ́ wa ń lọ lásìkò tí musa ń dà nàbì lọ́wọ́ tó sì dẹ́rọ̀ sí i síbẹ̀síbẹ̀ kọ́dírù ọ̀tẹ̀lẹ́ lànà musa kò tẹ̀lé òfin ẹ̀sìn ẹ̀ kò tẹ̀ sí èmi síbẹ̀ yìí pé musa lọ́lá jùlọ síbẹ̀ náà ẹ bẹ́ẹ̀ kọ́ síbẹ̀síbẹ̀ kò tẹ̀lé lànà yìí lójó jẹ́ pé àwọn nǹkan ti ń ṣe ó ya musa lẹ́nu torí kò sí musẹ̀rí rẹ̀ pé síìsì tá a ti lè rí èèyàn kan tá a nàbì wà ń gbà yẹ tí òfin ẹ̀sìn òsì wà báyìí dè lórí ẹ̀ pé òfin ẹ̀sìn ànàbì wà àwọn ti kọjá lẹ́fù yẹn kí ẹyin lẹ́ẹ̀lì lọ́ọ́ máa kírun àwa ò ní kírun mọ́ ìrún ọmọ kí wa ni gbogbo nǹkan ló dọ̀rọ̀ máa kí wa àwọn ọ̀dọ́rọ̀ tún kankan mọ́. àwọn bàbá àgbàlagbà la ìgbà ń bẹ lábẹ́ òkúta òtún tó ń sọ. àní òní ó ṣe kútu bàbá wọn yẹn lọ́jọ́ jímọ̀ ó ṣe kútu bàbá ó bá wọn yẹn sọ. tó bá ṣe kútu bàtàn báyìí tó ṣe sùn àwọn ọ̀rọ̀ bí kaba yìí ń lọ ń lọ sùn ẹlẹ́mi ọ̀bọ̀ wájú tó bá wọn ẹlẹ́mi kí òní ó sì wáá ṣe fún wa. ọ̀dọ̀ wọn tún máa kí làwọn tún máa kí lòfin. àwa yìí ti kú òní lẹ́bù pé ká máa sọ kí ẹ máa sọ fún wa pé kíní kàlà náà bí bu wa ká máa tẹ̀lé àwọn ò lè tẹ̀lé kankan mọ́ nǹkan máa tẹ̀lé àlè. ẹ̀yin rògbò ẹgbọ́n mi wọ́n kọ́ bẹ́ẹ̀ o ilé àwọn ṣéwù ṣéwù tí èkìrún o ọ̀dà ṣé àwọn ṣéwù wọn máa wọ kálíwà mi wọ kálíwà ẹ̀ dáhùn ọ̀dà ṣé ń tọ́ bá wọ kálíwà ó lè kírun jàmáà ṣé yóò kírun jàmá kò tí ẹ̀ ní kírun ní kọ́lùwà tó wà gan ìwúlẹ̀ gbogbo yóò kírun jàmá ẹja wa tẹ̀ sọ pé ń kírun gbogbo kírun jàmá kí ni ìdájọ́ ìrun jàmá lórí ọkùnrin ọ̀rọ̀ yẹn ni mànàkà sẹ́ẹ̀rí nìyẹn oní wọn bá dé lẹ́fù àwọn obìnrin tó wà nù wọn tí wọn máa ń ṣáájú kírun fáwọn èèyàn wọn kò gbogbo kẹgbọdọ máa tẹ̀ láwọn sẹ́kọ̀ọ́ yíyá ẹsẹ̀ yọ̀kan wọn pọ̀ àtàwọn obìnrin lò ọwọ́ aṣẹ́dẹ̀ yìí oní ṣáájú àwọn èèyàn tó sẹ́yìn ẹ̀ ní obìnrin ni o bẹ́ẹ̀ ni ọwọ́ aṣẹ́dẹ̀ central mosque lẹ́lẹ́ ọwọ́ abẹ tipátipá la fi lé lọ́lẹ̀ lọ. oní ọ̀ṣáájú àwọn èèyàn tó sẹ́yìn ẹ̀ nígbà tí wàhálà wa pọ̀ tí wọ́n mẹ́jọ rẹ̀ lọ sí muslim council tí wọ́n mẹ́jọ rẹ̀ sí ọ̀dọ̀ rẹ̀ tí wọ́n ti lọ bá sọ̀rọ̀ ẹ̀ wá mọ̀ tí wọ́n ṣe ìgbà tó rí pé àwọn ará ẹ̀dẹ̀ wàhálà wọn pọ̀ yọ wà nígbà yìí kó dúró báyìí wọn ni wà dúró sí lẹ́gbẹ̀ẹ́ torí kò lè tò sẹ́yìn yàn sí ha yọ wà dúró sẹ́gbẹ̀ẹ́ ọkọ àti ọmọ dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn wọn já ara wọn lẹbù ọkọ àti ọmọ bóòlù ọkọ àti ọmọ dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn pẹkipẹki kí wọn ti ara wọn lẹbù ọlọ́tò sáfù dáadáa kọ́tọ̀ kẹ́kẹ́ yàwó yàwó àtọkọ lọ́wọ́ ẹ̀wọ̀n jẹ́ ṣẹ̀ṣì dà ìlànà ń sọ fún yín pé gbogbo àṣà láti rọ bẹ́ẹ̀ ìfẹ̀sùn bá rọ tẹ pa ẹ̀yẹ lè fi yẹn ṣèṣì kẹ́ ẹ rojú rí ọlọ́run ẹni ọba fẹ́ rojú rí ọlọ́run yóò gbà ní yóò gbà fà fáníbà Muhammad sọlọ́mà òun yóò sì fi ṣe ìmáàmù rẹ̀ kí ẹsẹ̀ kéjọ́ wà kírun lẹ́yìn ẹ̀ mọ́ṣáláṣí lásán òun yóò fi ṣe wípé bó ṣe rí ìdìbò ṣe fẹ́ rí bó ṣe bíbi ṣe ayẹyẹ ló ṣe gbé bó ṣe ṣe lọ́run tọ́lọ́run fi gbà lọ́wọ́ ẹ̀ lèmi náà fẹ́ ṣe lọ́run ìrùkọ́ ẹ̀ wáyé wo lọ́pàá kí ni wò ti tó wà ẹ dákun sọ̀rọ̀ mi yé wa sọ̀rọ̀ mi yé wa tó àwọn Sufi oníjìbìtì àwọn làbá wa ń ṣe lọ́dún fún wọn níta bá wa sọ mí ìdí wípé àwọn ẹni tó bá ti jẹ́ kí wọ́n bẹ̀rù Ọlọ́run lóòótọ́ wọ́n máa tẹ̀lé àná tó túmọ̀ sí pé tẹ́nìkan bá ti sọ pé òun ti dé ipò kan tó òun nídìí láti tẹ̀lé ànábì mọ́ èyí tó ń yẹ ṣe ni o kìí ṣe nǹkan mìíràn lọ. ṣé ẹ ti gbọ́ pọ́ìntì yẹn yé báwọn. laqad kana lakum fi rasulillahi uswatun hasanah kí lọ́lọ́run fi tẹ̀lé. liman kana yarju Allaha wal yawmal akhir wàzájà ọmọ àjẹsíyàn. kódà síkìrì tẹ ẹlẹ́yìn ṣe tọ́ ọba ti mú ànábì ní wúsọ àkóò ṣe síkìrì kankan. rókà yá inú ni ọlọmọ gbé amúkọtúmọ kọtúmọ kọtúmọ yá inú káàdì bàbá abila àràdà bàbá abila bá ara mi létí bọ́ kakutu bá kiri sẹ́ bàbá yọ ọ̀rọ̀ ti dáadáa ń tiẹ̀ yàrá òkà yà ìlú kí ló tún kún bẹ́ẹ̀ kutu bá sáwá ká ahamusa kakú ẹ̀ lẹ́wọ̀n yẹsù oríṣiríṣi ìfàkùfà wọ́n wà ní àwọn ruhaniya ní sàǹjẹ̀ ní ruhaniya kí alíjẹ́ ruhaniya wọ́n làwọn àjànú tó dáa làwọn àwọn ẹ̀ṣẹ̀ àjànú mi ẹ̀ṣẹ̀ wá ń fà tó ní yín dàrú tẹ́ ìgbé tẹ̀sí bá akọ́rù káàkiri tẹ́ wà ń jẹnu káàkiri gbójútù. èyí ẹsẹ̀ máa bẹ̀ lọ́n kórìí ọ̀dà o èyí ẹsẹ̀ bẹ̀ lọ́n yàwó yìí. ọmọ kan ń gbà tá a fi wà ń lé kéwọn gbà ọlọ́run dáná kálẹ̀ burúkú kan lọ́wọ́ lọ́wọ́ kálíwá. ìdí mọ̀ sọ yìí ti pẹ́ o bóyá bíi ninety two àná bíi ninety three ọba lọ́wọ́ kálíwá ní bá ń fa kínní àṣàrì kọ̀ wálé kí ó kọ̀ jáde ní sàǹfà ní sàǹfà nígbà tí àwọn ìjọ̀dún yọ sí. tí a ìjọ̀dún tí a sùn bó nu yàrá ọ̀hún sílẹ̀ kò é. ìwà ló dé. àwọn kiri kan bí olè rí báyìí àwọn kiri iná kan bí wọn bá dàbí iná ń ya àbọ̀dá tó iná fẹ́ jó ó ṣe tí kò kú dànù ìjẹ́sìn máa ń bẹ̀rẹ̀ òkú iná fẹ́ yàlù nínú yàrá balabala sufi aburú tí wọ́n dálẹ̀ sínú islam onílọ torí wípé wọn à ní dọ́sọ́ alukur'ani lọ mú dájọ́ bẹ́ẹ̀ sọ alukur'ani fún àwọn ọlọ́lọ́run wọ́n ní tọ́lọ̀ sọ̀kọ̀ wọ́n tún tukutu tẹ́ ẹ bá sọ hadithi wọ́n ní fàbí àti hadithi bá dà mú yóò mìíràn hadithi kò hadithi wọlé tó fẹ́ gbàgbọ́ ìgbà tí kur'ani ti wà wọ́n làwọn àgbà hadithi èwo lè wá gbà wọ́n ní àwọn ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run wọ́n ti sọ fún wa wọ́n ti fi kiri lé wa lọ́wọ́ kí wàá yẹ fi léyìn lọ́wọ́ ìjà fi léyìn lọ́wọ́ yóò bá tà níbi sallallahu alaihi wa sallam ibi táwọn wọn ti wá láwọn fẹ́ fẹ́ràn ànábì wọ́n sì mọ̀lúdì àwọn fẹ́ràn ànábì kí àwọn tó wà àwọn ọmọ burúkú wọn ní ká máa mọ̀lúdì ànábì wa Muhammadu sallallahu alaihi wa sallam sáà níbi wọn pàtàkì gbogbo àwọn tó ń ṣe mọ̀lúdì rẹ lọ́dún táwọn èèyàn ọba wá wọn níbi náà fún wọn lówó wọn ò ní sọ mọlúdi mọ sáré bí sọ mọlúdi arẹ wọn ti ṣe fún gbà mọndé wọn ò sì máa gbà wọn lọ́jọ́ mọndé wọn máa fi sọ mọlúdi lọ kò lè dá àwẹ̀ gbà àyè lè dá àwẹ̀ gbà lọfà Ọlọ́run ti mọ láwẹ̀ ẹ dákun ẹ rí wọn òun nìyẹn o òun ni wípé alẹ́ kò sáré lọ́lọ́ tó sì yẹ aleyhi salaam salaam kọ́dírù sì bá tẹ̀lé kò sì tẹ̀lé òfin ìjọsìn yẹn síbẹ̀síbẹ̀ ẹ̀ tó bẹ̀ tẹ́ ẹni kọ́dírù yẹn sẹ́ni ọlọ́run sẹ́sì yẹn wa kò ní ẹni ọlọ́run làwọn náà àwọn onídìí láti tẹ̀lé súnà ní dẹ́bẹ̀ àwọn àti ẹ̀yin lẹ́yìn ẹ̀yin nígbà tẹ́ ẹ̀ ti dépò tá a dé ẹ bá dépò tẹ́ ẹ ní kẹ́ ẹ rí ń tà rí ẹ mọ̀ pé a ti kọjá báwọn ẹ mọ pàtàkì wá ní báwọn orí ibu ṣètọ́nù kan múnú ọlọ́mọdé àsọrí ibu o imaamu al-atqiya wọn là níbi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam imaamu fáwọn tí wọn bẹ̀rù ọlọ eléyìí tó túmọ̀ sí pé ẹni tó bá bẹ̀rù ọlọ kí wọ́n yé ní ẹni tá a tẹ̀ lé mi lẹ́yìn ànábà muhammad ọ tẹ́lifà ìfẹ́ inú rẹ̀ gángan torí gbogbo ayé adé fẹ́ẹ́ a ní nǹkan tó wà á lọ́kàn tó ṣe pé tí kì í bá sọ la pé ẹ̀sìn kò sẹ́ni tó lè bá a sọ tá a lè gbà á wà tẹ̀lé ẹ̀ gbà fún tànílù ọ̀gá. àwọn kẹ́kẹ́ pàtàkì sí wa ọ̀kan náà àwọn tó pàtàkì sí ara òbí wa bàbá wa ìyá wa wọn pàtàkì sí wa a gbọ́dọ̀ tẹrí ìfẹ́ tá a ní sí wọn ìgbọ́rọ̀ sí wọn lẹ́nu gbọ́rọ̀ sí wọn lẹ́nu gbọ́rọ̀ sí wọn lẹ́nu wa jàre agbọ́dọ̀ tẹ́lẹ̀ rẹ̀ bá fún látọ̀ àtàlẹ́ máa fi tọ́tẹ́ yìí fi máa sùn yàtọ̀ kọ́ra. táwọn àjọjọ sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pọ̀ nìyẹn dá sí yẹn kì í sọ̀rọ̀ náà mo rò bíi bá fún omi ìyàwó rẹ̀ lọ́lọ́run a ah, ọlọ́run wọ́n sọ mi gbà gbẹ̀wò dání yóò sọ fún mami ẹ má wọlé tí mami wá bá ti dé mami ẹ̀ ní mi ẹni tí o tábì ní rẹ̀ kẹta tó fẹ́ yàwó ní mami rẹ̀ wọ́n ti mami rẹ̀ dànù mami wa mami yìí wá ní mami yìí wá mami yìí ní àbí wọn ti lágbóyè tí mami wọn bá dé ètí mami bá ti wá sọ ẹ wò ó àlá ìgbà tí mo sọ̀rọ̀ yẹn fún mọ́mí ah, ọ̀gbà o lọ́ba ti wá ní mọ́mí ọ̀gbà bá o tẹ̀kọ́ òun dáàdì tiẹ̀ ẹ wo ọlọ́mọdé àṣì ìrìnàjò àṣì ṣe àwọn onímọ̀ ìmọ̀ sọ yìí pé tẹ̀kí ìwé ní ọbẹ̀ rẹ ọlọ́wọ́n bọ̀bá tọ́ la rẹ̀ kàtà bá wà Al-Qur'ani dáadáa mọ́tàbà mẹ́ta ẹ̀yìn tọ́ bẹ̀rù ọlọ́wọ́n tàbá wà Al-Qur'ani dáadáa mọ́tàbà mẹ́ta ni. alakoko nina ẹni tó bẹ̀rù ọlọ́run ó ní ẹni tó ṣe pé yàtọ̀kì làzábà ni muhammad bita ìlú tawhid yàtọ̀kì làzábà ni muhabbat bita ìlú tawhid wọn nàbìlì shir. ọlẹ́ tó ṣe pé kọfẹ́ jẹ ìyà ìyà tí ò ní tí ò ní tán ó ní ìyá ọ̀run ọlọ́mọdé àti yín ó jẹ kọ́mọ́sì jáde àlàyé náà ó ń bẹ̀rù ẹ̀ látara bẹ̀rù ìyà àti bínú ọlọ́run ọwọ́ àgbà sàlá ọwọ́ amójútó ó ara àwọn yìí náà ti yá yá ìtàkùn ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù Ọlọ́run báyìí ìyẹn kó gbogbo èèyàn sínú ntoma rẹ ni wípé ẹ embrace tawhid ẹ sì náà kò ṣe sálàyé mi ti gbogbo ẹni yòówù tó bá ti gba ìmọ̀ Ọlọ́run lọ́kàn tó ní lọ́wọ́ máa fi ṣèjọsìn tó sì ṣe tán láti pa ẹ bọ́tì ìbẹ̀rù Ọlọ́run náà ni máa mú yàn ṣe yẹn náà sáà gbọ́ mi lẹ́bù kan ní mọ́rítàbà mọ́rítàbà mi ń bẹ tó ju yẹn lọ tó tẹ̀lé. يعني اتشيك يتقي الله تعالى بفعل الواجبات ممتثلا وترك المحرمات ممتثلا ìtumọ̀ eléyìí ni wípé ẹni tó ṣe kí wọ́n bẹ̀rù ọlọ́run ó sì bẹ̀rù àlá rẹ̀ pẹ̀lú kó tàṣìlámù lẹ́yìn tó wá tàṣìlámù ta tó sì pa ẹ̀ mọ́tì kì í ṣe bọ́ nìkan ló sì wọ̀ ní ìsìlámù gbogbo tó jẹ́ haramu tó lọ́wọ́ bá lọ́wọ́ ọ̀fẹ́ kó pàtì kì í ṣe kó déédéé pàtì ó pàtì láti má ṣe ọlọ́run àwọn tó lọ́wọ́ bá ṣe lọ́rùn àyàn ó mójútó ó ń ṣe láti má ṣe ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ kan máa sọ dárò lọ́wọ́ rẹ̀ ṣẹ́ńkẹ́ wà ní bá ti mú bí gbàtí wọn àrọ̀ máa ó lè máa ju sàhábà tilẹ̀ díẹ̀díẹ̀ àwọn àmàkùrọ̀hátì kọ̀ọ̀kan lè máa sọ dárò látọ̀dọ̀ rẹ̀ àwọn onímọ̀ sọ pé dárò jẹ̀rí dárò já àlùmọ̀kọ́sì ثم أورثنا الكتاب الذين صرينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله sẹ́rí dáradà mẹ́tẹ̀ẹ̀ta náà ní bẹ́ẹ̀ ní hadith Jibril sọ fún mi kí ni jẹ́ Islam dáradà lọ́ọ̀yìn mọ́ ní nàfṣì yìí tàkíyù sí lòun náà níwọ̀n bá tiẹ̀ dáradà ẹlẹ́ẹ̀kejì ti mùmìnì àkùbẹ́rẹ́ náà ìmán mọ̀kútàṣídù ni tàkíyù náà lòun náà ẹlẹ́ẹ̀kẹta olè tó ṣe pé yàtọ̀ ìlàhà bìtẹ́rù kìsọ̀ ọ́ ìrìn tọ́nà mi. وبترك ما به بأس وما لا بأس به حذر مما به بأس يتقي الله بترك صغائر الذنوب وبترك ما به بأس وبترك ما لا بأس به حذرا مما به بأس وهذه هي تقوى الله حق تقاته dàgbé tọ́lọ́ba ní kábẹ̀rẹ̀ ọlọ́run náà kọ́ àyàn ọ̀pọ̀ ọ inú òde ibì kan oníyàyọ̀ lẹ́dínà àmọ̀nù ìtàkùnlọ́ha hákọ̀tùkọ̀ onídàwọ̀ jẹ́lẹ̀ kẹta àwọn yẹn ní sáàbì kún ó jìnnà sí àwọn tọ́lọ́mọ bá ṣe léwọ̀ lẹ́yìn ìgbà náà àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ tí àlè fẹ́ máa fojú rí náà òun fojú rí náà rẹ̀ tì lẹ́yìn ìgbà náà àwọn nǹkan tó ṣe wípé ó lè fẹ́ sapá kan jàmá tí ò yẹ èèyàn kódà kí èèyàn má lè la má lè pẹ́sẹ̀ ẹ̀ níbò ń bẹ̀ yóò wí pé tá a bá ní òṣìṣẹ́ tó padà bẹ̀ṣẹ̀ nǹkan mo rò pé àjọ mi yé irú ẹni tó bá bẹ̀rù ọlọ́run ti yẹ kó bẹ̀rù ẹ̀ kìí pọ̀ ní ẹni tí máa rà àsìkò rẹ̀ láre lórí àwọn ọ̀rọ̀ àsọjẹ ẹlòmíì tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àsọjẹ fún wákàtí mẹ́ta yọkọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tàbújá gbogbo bọ́lá òṣèlú àbújá ti lọ lẹ́yìn tó bá pọ̀ bẹ̀ yọkọ sí òṣèlú tèkó gbogbo bó lọ tó bá pọ̀ bẹ̀ yọkọ sí ti rivers gbogbo bó lọ yóò mọ̀ wá tó tó bá wá sọ eléyìí tán yóò wá sọ ti olórin tó ẹsẹ̀ jáde tó bá bọ́ sí eléyìí ó lè bọ́ sọ̀rọ̀ bọ́ọ̀lù yóò sì máa rojọ́ sí káàkiri ni sára ibi tí ilé àsìkò láàyè lórí nǹkan tí ó ṣàǹfààní ara ìbẹ̀rù ọlọ́run tó kò tiẹ̀ ni sọ̀rọ̀ wá bẹ̀rù ọlọ́run kò tiẹ̀ alladhi yattaqillaha haqqa tuqatihi wọn ni tó ṣe pé lẹ́yìn bíbá islam lẹ́yìn dídínà sáwọn maharoma lẹ́yìn pípẹ́ mọ́tì lẹ́yìn mímọ́ ṣe wà ní báàtì àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà yóò tún ṣe kéde o yóò tún jìnnà tọ́lá àwọn náà yóò akumulé tí ó sàrajọ tó padà dẹ̀sẹ̀ ńlá kan. eléyìí wí pé tẹ bá rí ẹni bọ̀dù tó bá ti lé ń tẹ̀ láwọn tá a sọ lẹ́ẹ̀kan tá a láwọn là bá ń ṣe lọ́dún fún ẹ rí pẹ́sẹ̀ rẹ̀ ò tóbìnrin bá ń tẹ̀lé wọn kó bá a máa rìn wòwò káàkiri ọmọlẹ́yìn wọn náà yóò jẹ kódà wọn lè fi jẹ ya alásàlátù wọn máa sọ fún wọn pé kí ló wà ń bẹ kí lọ́lọ́run lọ́wọ́ fẹ́ fi súra èèyàn sí ẹ wá máa wẹ ńtọ́ lọ́lọ́wọ́ ọba òní wo súra yìí nígbà tí wọ́n bá fẹ́ fi yẹ jẹ ìyá alásàlátù wọn àní gbé wíìgì wá tán fi sí lórí bọ́ọ̀nù wọn ò fi sí ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ wọ́n rà bọ́ọ̀nù fún pé ìbọ̀nù táwọn fi sọ di ìyá alásàlátù yóò sì wá sọ tó dísẹ́ǹtì kéré tẹ̀ gbé wíìgì wá fún tàbí kẹ́ ẹ ní kí wọ́n gbé dráyà wá pé kó dórí bọ́ọ̀nù dráyà kẹ́ fi sọ di ìyá alásàlátù ìrùkọ́ ẹgbọ́n mi wáìlì tó jẹ́ wípé bòun lálẹ́ wáìlì tó jẹ́ dáàbò lálẹ́ ṣùgbọ́n nítorí kí wọ́n tún gbowó ìborùn yẹn náà pé bàálù wọn fi gbé ìborùn alájà wa ìborùn yáàdí ni wa wọ́n tún gbowó ẹ̀ ẹni tó bá kú ti gbọ̀ wọ́n lọ́lọ́ ọmọ ìgbà ọ̀nà láyé kẹ́ni ọdún ó lè máa rí ojú jẹ̀bi jù ẹ̀ lẹ́yìn nìkan ti ń tẹ̀lé wọn kiri láyé kẹ́sìn ìrìn ọba láti sùn bàbá àmọ́ kírun kó sáà ti wá kó sáà ti wá kó sì dáwó kódà wọ́n tún gbé bàtọ fóònù fún fóònù yóò yíjì wọ́n ṣe la ìlà ìlà ìlà la ìlà ìlà ńlá èrè pa ẹ dákun anábà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òun ni imaamu al-adqiya ẹlẹ́yìn tó túmọ̀ sí wípé àwọn tó bá ń tẹ̀lé lánàá nàbì gángan àwọn ní abẹ̀rù ọlọ. ọlọ́run ní wo kí ọlọ́run ní wo gbà ọ̀dọ̀ ìwo ni ó wà á wò alábòsí kí ni ó wò ṣé tẹ̀sùbà ni ó wò torí àwọn kátólíkì náà ní tẹ̀sùbà kí ni ó wò àmọ́ pẹ̀lẹ́ tẹ ẹbí sẹ́gbẹ̀ẹ́ ilé oní owó ẹgbẹ́ ayé làwọn máa tẹ̀tún lọ́sàn-án tí ó owó àbí yé pẹ̀ yé ẹ̀ ń tí hàn látọ̀ ìfún gbà kéke ọmọ kéke ọjọ́ ọmọ sí ìyẹ̀pẹ̀ kí ẹ̀ má gbà lọ́wọ́ sọ. ṣé pẹ̀lú owó ẹ wà ara tí wọ́n da ìyẹ̀pẹ̀ sí wọn fọwọ́ kun lórí. ìwọ ni ó wà wọ̀ ní gbogbo ẹ̀ àbọ̀sán ṣùgbọ́n ọ̀nà fún ọ̀nà ọ̀run àìsí bẹ̀rù ọlọ́run fún wọn jùlọ síbẹ̀ ní ayé bẹ̀rù ẹni tó bá fẹ́ bẹ̀rù ọlọ́run bá lóòótọ́ ta ni ó fi ṣe aṣíwájú rẹ̀ o afa àwa ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n fi ń ṣe rọ́jò fáwọn èèyàn kan ta ni ó sọ ẹ ẹ bá sáré sọ ọ ẹ ni o torí kùránì tó kù tí mo kó wáyé fẹ́ kó padà sí ilé mo fẹ́ mú yẹn àwọn tí mi ti ti fún kùránì tẹ́lẹ̀ mo fẹ́ fún aa ah, ọwọ́ ti pọ̀ ah, sẹ́yìn <laughs> ìyá náà ní ti kùránì ẹ má jọba mi ẹ má jọba mi ẹ má jọ lọ síbẹ̀ o ẹ gbé síbẹ̀ tán tẹ́ yá àtàkì ọ̀tàn tá a ní mojú tó ẹ gbé síbẹ̀ ẹ gbé wọ inú bí mi ọ̀ mi pátápátá pátápátá yókù dà ẹ lọ́jọ́ yókù náà wà náà èyí tí ń pè yín o ṣùgbọ́n ìgbà tí mo ti lọ́wọ́ tó pọ̀ nísìn tẹ́ ẹ bá ti ṣe ń tá bá ṣe lọ́dún fún tán ẹ wàá bá mi sọ kílèmù àwọn ẹnìyẹn jẹ̀ǹkan ní claim tí wọ́n bíìsì tí wọ́n sọ yé lórí ọ̀ya bàbá yìí. àwọn sufi ní bá ń gbé microphone fún wa lẹ́gbẹ̀ẹ́ sẹ́nu dáadáa. ní ni ń fi ọ̀rọ̀ yẹn balẹ̀ nu ma alẹ́ sọ̀rọ̀ àtọ̀sán. kọ́dírù yóò táwọn náà bá tẹ̀lé ànábì náà ẹ ti try ẹ ti try ìdákàlọ́ fẹ́ràn ẹ try. ẹ eh, tó bá rí bẹ́ẹ̀ ọ̀dà kí ni ìtumọ̀ ìmáàmù gan kí ni ìtumọ̀ ìmáàmù. tẹ́lifí ń ṣáájú kírun mọ́ṣáláṣí ni màámù ni àbí màámù ní ìtumọ̀ gan-an kí ló yẹ kí màámù ọ̀jẹ́ nǹkan méjì ni o ìtumọ̀ ìmáàmù àti tó yẹ kí ìmáàmù ọ̀jẹ́ ẹ bá fáàmù méjì náà ló sì wà méjì wà ìwúrání. ẹ̀ta ń wọkọ̀ sí. naam naam ẹ̀ẹ́dàá ẹ gbà ẹ gbà ah, ah, ṣé kìí ṣe torí pé ń kírun ok. bára kàlà ẹ ti tra ẹ ti tra ẹ ti tra ẹ má wọlé ẹ má wọlé. mẹ́ta làwọn onímọ̀ pé ìbẹ̀rù ọlọ́run ẹ̀yẹ́ bá bá mẹ́tẹ̀ẹ̀ta orílẹ̀-èdè àpòrá nìkan ìpele ìbẹ̀rù ọlọ́run mẹ́ta ni o mẹ́tẹ̀ẹ̀ta mo sọ o ṣé ẹ ti gbà kúrò àǹtẹ̀ ọ̀run. Wow. ẹ máa fáwọn yẹn bá náà ẹ máa fún wa ẹ máa fún wa bá wọn. ara o ẹ gbọ́ mọ́ o ẹ gbé kí ni sẹ́yìn dáadáa kẹ́ ẹ máa sọ ẹ gbọ́ o ṣe lè tutù dáadáa báyìí. ẹlẹ́ ìwé lẹ́lẹ́kejì ilé alákọ̀ọ́kọ́ náà. ẹ̀yẹ́ wọ́n ń jọ́sìn yìí fún un. Ah. Ah, bẹ́ẹ̀ kọ́ o má fọ ẹnìkan jẹ́ ọ̀kan lọ o bẹ́ẹ̀ kọ́ o kámú parọ́ kámú jalè. ẹ̀hẹ́n ẹ̀hẹ́n rárá wọ́n fi nǹkan kan ní à ń fi páyà ẹ̀ nǹkan kan ní sọ̀mọ́tò náà ni tí ẹ̀ bá ti mọ̀ ẹ̀ wọ́n lọ́tọ̀ wa. Eh, kò sílẹ̀ ẹ eh, fọ́lù dáadáa ara ẹ wo bí ẹ kọ́ sí ìyẹn máa tọ́ ọ̀yà pẹ̀lú mọ̀ rárá rárá kò sílẹ̀ ẹ máa mú bàbá rẹ̀ hàn wọ ìtọ́wà nù kéye ẹ lọ́jọ́ fáwọn obìnrin ẹnìkan gbé lọ ẹ̀yẹ́ máa hàn yẹn lọ ìtọ́wà nù kéye tó ṣe fà lọ́wọ́ mọ́ ń o àwọn ah, méjì wà ní kí ah ẹ ti bàbí jẹ ẹ lọ́wọ́ fún wa bá ti gbé kejì rẹ̀ jẹ́ kọ́ lọ ha yẹn náà. ẹ ẹ ọ̀ya ẹ gbá o. àtòrí ìyàkọ̀ àríkí ni wọ́n fi ń pààyà rẹ̀ nígbà kan ẹ tún sí yorùbá o ẹ tún sí yorùbá àbí bòòyì èmi ọ̀sán sọ lárúbá lásán mo sọ yorùbá ẹ ẹ tún sí yorùbá sà. ọ̀dà ọ̀yà ẹ̀mí ọ̀sán lọ ọ̀yà ẹ̀jẹ̀ agbọ́rọ̀ kẹ́yì ẹ̀mí ẹ̀kọ́ gbọ́rọ̀ sọ̀rọ̀ ẹ̀jọ́ bá sì lè nawọ́ sí ẹ̀mọ́ fún tó bá yìí lè nawọ́ àbókù omi tó wà ẹ̀mọ́ fún ọ̀ya. wọ́n máa ń jìnnà sí i àwọn ẹlẹ́ẹ̀kẹta ló ń rìn àjọ ọ̀gbìn wá fi kún ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ yìí ló ń sìn náà. wọ́n máa ń jìnnà sí i ó tó wá kù. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń Ah, lábàárì kẹlẹ sọ kí n dúró rẹ bẹ́ẹ̀ ayàwó lọ wá kó mẹjẹ ká sí. ẹ gbà ẹ máa fún wọn ẹ máa fún wọn ẹ tira ẹ tó bá ní béèrè ẹ já dá béèrè àwọn tó bá ní béèrè ká béèrè eléyìí tó tẹ̀lé wa sayyidul mursalin ẹ dákun tó gba àwọn òròyìn anábì tá à ń sọ yìí sẹ́ni kó pàtàkì gbogbo ẹ̀ lágbọ́dọ̀ mọ yanjú bí bẹ́ẹ̀ kọ́ yé sọmọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tọ́ ọba ti ma tọ́ ọmọ bó ṣe jẹ́ tọ́ ọmọ ń díẹ̀ gbogbo ẹ̀ gbogbo lọ́lọ́ lánàáṣẹ́ ọ̀ya sọ́ọ̀tì kárí ni lọ́ọ́ ẹ̀ ayọ̀kù náà ẹ̀ ẹ̀ mẹ́sọ̀ kó kárí o ọ̀ya ẹ̀ níbẹ̀rẹ̀ ẹ̀ níbẹ̀rẹ̀ ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà ọ̀yà ẹni àkọ́kọ́ one two and three ẹ̀yọ́ màá yẹ mú ti yín kẹ́tọ́ ẹ láyé lọ́nà kù. ẹ kọ́kọ́ há tinú kíntàn náà tí a bá wá dẹ̀yìn irun ẹni tó wá wá sígbà náà òun lọ́mọ kékeré ẹni tó wá gbọ́ wá sí wa lọ́mọ kékeré tí tinú kí bá tán ni ẹ tó mọ̀ fún afẹ́tọ́ wáyé kọ́ ọmọ kékeré tí ó gbà rẹ̀ ẹ fún tinú láyé ṣé kò kárí bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ ẹ̀kọ́ ha kó kárí ẹ lọ́ bá fáwọn ọmọ sí kó lè kárí wọn bẹ̀ náà wàá tó àṣà nù ọ̀fẹ́. ẹ jẹ́ ìgbọ́rọ̀ ẹ fara balẹ̀ méjì ti tó kó bẹ̀ èèyàn méjì ti tó ìwọ padà síbẹ̀ abdulhakeem kó bẹ̀ padà síbẹ̀ ntẹ ẹjọ ma ṣe ẹmu ti iná ọyà abdulhakeem kó má lọ má lọ lọmú aṣọ kó wá fi nu bí báyìí lọmú aṣọ kan wá nu bí ọyà. naam naam ok ìlú àti mọ́sáàsì gbà yẹn naam lọ́n lọ́n tán wà ń ta. ẹ ṣe sáfàlà ọkọ mọ o bẹ́ẹ̀ ní sa sẹẹri bí màmú yẹn ṣe o dáa púpọ̀ torí pé tùmọ̀ rẹ̀ nítorí àwọn tó bá kírun níwájú ìmáàmù wọn kàn wọn ṣe pa ọ wá fẹ́ kírun wọn waste o wà lọ bọ àwọn yẹn tí wọn wá wà lẹ́yìn rẹ̀ wọn ti di sáfù wájú àwọn sáfù àkọ́kọ́ bẹ́ẹ̀ ní sa ẹ̀yin náà wà ń sáfù ẹgbẹ́ aládàá pẹ́ tètè dé ẹ dákọ̀ ẹ lọ ta ló kù ṣé tinubu yẹn ti tán ni ok ẹ nàbà tù ọ̀yà kan kó nù dáadáa tí olóbi tẹ́ bá ti fi kíní yẹn yí nà mọ̀ ń lọ yín sà nà nà bẹ́ẹ̀ àwọn náà ò ní kírun lẹ́yìn yìí o nà. ẹ má lọ mọ́sáàsì wọn ẹ má lọ mọ́sáàsì wọn mi. náà ẹnì kẹta kí ló pariwo wàá ní ọ̀rẹ́ náà kúrò lọ́wọ́. náà. kéṣe tẹkifíìrù máa yá àlùbá wọn ó dàbí ìgbà téèyàn sọ yìí pé kéèyàn ti bá nàṣọrọ nìkan sọ̀rọ̀ tí ò wá gbọ́ téèyàn lè ṣe tẹkifíìrù máa yá kèfèrí ni tẹ́lẹ̀ sálàyé mi kéṣe mi jẹ́ ń pè tẹkifíìrù máa yá nìyẹn tẹkifíìrù máa yá ni ni mùsùlùmí kéèyàn pé ń kèfèrí kéèyàn pé kéèyàn pé kèfèrí ní kèfèrí mọ́ lábẹ́ yóò káfíìrì káfíìrì fáwọ́ káfíìrì kèfèrí tí kúfùrù rẹ̀ kẹfẹ́rí gangan níní sálàyé mi ti fà wá káfẹ́ kẹsẹ̀ man lam yukafir al-mukaffar man lam yukafir al-kafir wúwa káfẹ́ kẹsẹ̀ pé ẹ̀rí pé nígbà tí ẹ̀kìn sọ wọ́n ní pé kẹfẹ́rí ni wọ́n wọ́n sọ wípé wọ́n mukaffarun wọ́n mukuffar ṣe irú rẹ̀ kẹfẹ́rí ni kẹsẹ̀ ọ̀rọ̀ kẹfẹ́rí mi mọ̀ ayà ṣé nasarani ṣe kẹfẹ́rí ni abẹ́sẹ̀ kẹfẹ́rí ṣé yahudi ṣe kẹfẹ́rí ni abẹ́sẹ̀ kẹfẹ́rí kẹfẹ́rí ni abọ náà ṣe kẹfẹ ní abẹ ṣe kẹfẹ kí wọn ni muhayyanu mọ ni muhayyanu bo kì í ṣe báwọn kì í ṣe báwọn ahmadi mufrodan wajaman kẹfẹ ní ya náà ẹnikẹ́ni ẹni dáhùn táwọn yòókù náà ẹni tí bẹ́ẹ̀ tó sí ah mo ti kọ́kọ́ dáhùn yẹn mo sá ti na, yẹn ọ̀kan náà ẹjẹ́ lómi ló bèrè tẹ̀ náà. Ah. àná láti wá sọ̀rọ̀ yẹn àná lè bá ti béèrè láti sọ̀rọ̀ mí lónìí ah. ọ̀dà ọ̀ya ah. ẹ dàgbẹ́ kí wàá ni mo ń sọ láti ẹ̀kún àní kèfèrí ni tẹ́ ẹ bá gbé kèfèrí ẹ fẹ́ di kèfèrí yẹn à ẹ ti béèrè béèrè o ẹ lómi àní kèfèrí lèyàn tó bá ti lè nígbàgbọ́ wọn tó náà jọ ká nábì mi wà lẹ́yìn àníbà Muhammad sallallahu alaihi wasallam kèfèrí ni àní ẹ̀gbọ́n tí sèkì sọ̀rọ̀ kí wọ́n kà fara àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àtàwọn tó ń tẹ̀lé ẹ̀tọ́ bá ti tẹ̀lé wọn tó ti wà lórí ẹ̀ kèfèrí ní kéṣe mùsùlùmí ẹ má dọ̀rọ̀ rú àyè ọ̀ya wàá tó àzákùn lọ ọ̀fẹ́ rẹ̀ kọ́dìrù kọ́dìrù bàyẹn tó bá pè ní kẹ́dìrù náà pàrọ̀ kọ́dìrù ló lálàáfíà kọ́dìrù kọ́dìrù ara ẹ̀ ti béèrè béèrè ah, ẹ̀ ló tẹ̀lé hàn tó bá kárí mo wá lè túmọ̀ béèrè rántí. èròjú wo mo ti dáhùn mo dáhùn ẹ fọkàn sí dára ń jẹ́ òjẹ́ gẹ́ẹ̀tì yánsa náà. Thank you. a ti sọ yẹn ọ ee ni tí wọn ń tí wọ́n tún wọn sọ pé náà ló dá ọmọ a ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ní láṣà aláhùnmá a ti sọ a fèsì àti tàbí kọ́ wá kọ́ mọ̀ ilé náà ṣe ṣé kámẹ́rà ń ọ ẹ wa àbíká tó béèrè béèrè mi ẹnu ti bẹ́ẹ̀ tó sí o. ó wà nínú tó làwọn bá ní ẹgbẹ́ ẹgbẹ́ àìmọ̀ ó wà nínú àwọn nàìjíríà nínú àyẹ̀ ń tẹ́ ká ìmọ̀ kan níbi ń tẹ̀lé wọn. ó sọ̀rọ̀ bẹ̀ já lè wò àwọn sọ̀rọ̀ bẹ̀ já lè náà kọ́ fáwọn nàìjíríà nínú bàbá yìí ṣe ń da kan rúbà yìí kún kọ́ ìdá mùsùlùmí lẹ́fẹ́ máa lò mùsùlùmí tó bá wá ṣàṣìṣe ṣe nǹkan kan ó ní a máa ń fún ní ọdún òbílẹ̀ jáde kìí ṣe jẹ́ pé aslam kìí ṣe mùsùlùmí alẹ́ ó dúró bẹ̀rẹ̀ jáhàlì lè mùsùlùm alẹ́ wà kọ́ àfẹ́rẹ́ kọ́kọ́ jáhàlà sọ́tí ẹ̀yìn rẹ̀ àzọ pé ó dúró bẹ̀rẹ̀ jáhàlì pé kò mà ní torí pé kò mà ní kìí ṣe ẹ̀tì kọ́ ọ̀dùn ẹ̀yìn yẹn ó kó sínú ẹ̀ ní sára ibi tí ẹ̀ lè máa lo kọ́ ìdá islam di tó kó mà tó fi islam lẹ̀ gan tó di kèfèrí torí pé wọ́n làbásà máa lójú

yẹ wá lè fún ọ ní fún mi jáde pé wọn kàn dé gbé ìgbìmọ̀ ọmọ ní wọn ṣe kébé ẹ ti ń sọ ìdá lọ kọ́ìdà yẹn lè mùsùlùmí alimuslimu alladhi waqa'a fil khata so fala yudham in waqa'a fi dhalika al khata jahla so bó ṣe jẹ́ nìyẹn tó bá kọ́kọ́ sínú khata wọ̀nyẹ lahu so yubayyanu lahu wàá ọlọ́run bó kún àlàó náà. tí màmú bá ti bẹ̀rẹ̀ àmì tí màmú bá ti ní á tó fẹ́ mọ̀ wíyẹn náà wà wọ́n bá fún un bọ̀ èyí wí ṣáájú ìmáàmù àwọn èèyàn tí wọ́n ti gbé wá lápọ̀ọ́lì wọ́n kàn pariwo á yàrá á rí i pé ìmáàmù sí wá lápọ̀ọ́lì nítọ́fà yẹn gùn yóò kọ́kọ́ fẹ́ dá tọ́mì náà tó tó ṣe àmì tí wọ́n bá dá tọ́mì tó tó bá fi rẹ̀ á ọ̀nà wà fún un fa amana fa amina. bọ́dà kò ti tán subhanaka allahumma hamdika. الله ẹ bá bisimilá sáwọn ọmọ yẹn nù bẹ yẹn dára sáwọn nù dára.